أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo. Adẹ̀tọ̀rọ̀ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ẹ̀yin orísun Ọlọ́run ilé ní Fikiru Ramadan, Understanding Ramadan, Part 9, apá kẹsàn òun ni eléyìí gbígbàgbọ́ yé ààwẹ̀ Ramadan àlàyé tá à ń ṣe lọ òun ni àwọn táwọn àáfàá pè ní mòbùtè láàtò síyà àwọn tó ń ba ààwẹ̀ jẹ́ àti bó o láṣẹ máa ṣe ìtanràn rẹ̀ a ti ṣàlàyé kọjá ní part eight ìtọ́jẹ́ pé tó bá ti ba ààwẹ̀ jẹ́ ń tiẹ̀ yóò jíbùl kàfàrà odidi ìtanràn ọ̀kan nínú ìtanràn mẹ́ta nínú ká bọ́kùn lọ́rùn ẹrú nínú ká gbààwẹ̀ oṣù méjì àbí ká fún aláìní lóúnjẹ tí ó jẹ aláìní sixty ọgọ́ta àti yanjú eléyàn níwọ̀n bá a bá sì kò sì gbà wá mọ́. àwa fẹ́ bọ́ sórí àwọn nǹkan tó jẹ́ pé tó bá ba àwẹ̀ jẹ yóò jìbò lọ́kọ̀dọ́ àfakọ̀ èèyàn dá àwẹ̀ ń padà ni kìí ṣe pé èèyàn san ìtanràn ibẹ̀ òun ni màá ti wá kọ́ mu láti bí n ọ̀pọ̀lọpọ̀ wá expect ìtí ọfà kàfàrà ìyẹn ni àlàákìlù wa ṣoríbù àmùdàn kéèyàn ọmọọmọ jẹun kéèyàn ọmọọmọ kọ́mọọmọ jẹun ta amúdùlà àkìlì wa ṣoríbù àbí àlàákìlù wa ṣoríbù àmùdàn ẹnìkan mọ̀ọ́mọ̀ ó gbá àwẹ̀ Ramadan lọ ó sì mọ̀ọ́mọ̀ lọ jẹun èyí tẹ̀ jẹun ebi ń pa mí ẹ̀wúlò ti dákú èmi ò lè gbà lọ jẹun sẹ́ẹ̀rí masala yìí tí ò jẹ́ àkàmọ́ bíi kàfàrà ni pé masala tó ń khilafiyya tó ń ya ọ̀rọ̀ kan tẹnu àwọn àfa òkò tán yapalé lórí ni tí wọ́n dẹ̀ sì gbìyànjú lórí ẹ̀ ṣùgbọ́n nígbà táwa náà wo àwọn ẹ̀rí táwọn àfa wa lò èyí tó rinlẹ̀ lọ́dọ̀ wa ni pé kò ní í la kàfàrà lọ ṣùgbọ́n kúbẹ̀rù ọlọ́run nígbà bá ń tẹ̀síwájú àgbòmíye àwọn àáfàá ní tá a bá wò dàmọ́ ẹ̀já gbọ́dọ̀ yé dáadáa o alẹ́ ni tọ́já sí pé ó mọ̀ọ́mọ̀ jẹun lọ́sàn-án àwẹ̀ ó mọ̀ọ́mọ̀ mú kò rújú pé ẹlẹ́sẹ̀ ni kódà ẹni tó gbóyà níbi àti yapa àti ọlọ́run ni ẹni tó rò pé tọ́lọ́ ni má ṣeun lèmi ó ṣe ni só ti yé bí ọ̀pọ̀lọpọ̀ wa náà kọ́lọ́hún forí jì wá bá a ṣe mọ̀ọ́mọ̀ ṣẹlọ́run náà lórí àwọn nǹkan míì tọ́lọ́hún ó sọ fún wa pé nǹkan yìí ọ̀dà tọ́ọ̀mọ dàyàwó ń yàwó láàmú lórí Facebook WhatsApp tọ́ọ̀mọ ṣe fídíò kọ́ọ̀lù pẹ̀lú ọmọ ọlọ́mọ tí wọ́n èso yìí gẹ̀ fún ọ tẹ́ẹ̀mọ rí owó ara yín bẹ́ẹ̀ lómi ń ṣe ń ṣe sìnà tí ń sẹ́yún tí wọn náà mọ̀ọ́mọ̀ yapọ̀ ọlọ́run ẹni tó mọ̀ọ́mọ̀ jẹun lọ́sàn-án àwẹ̀ olùyapa ọlọ́run ni tọ́já sí pé tọ́lọ́run bá bínú sí lórí ẹ̀ o lè má bọ̀ lórí ẹ̀ sótìyé ìyapa ọlọ́run tí ọ̀dà ni àníṣẹ́yìn mọ̀ọ́mọ̀ jẹun ni so ìmọ̀ọ́mọ̀ yapa àṣẹ ọlọ́run ni àwọn àáfàá ni òun tàn kò rújú pé wà áàsìn ẹlẹ́sẹ̀ ni o tó nídìí kọ́ mọ̀ dùnú kódà kọ́ banújẹ́ kó sì lọ́ọ́ túbà lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n ìfìtọ̀ wáyé lórí kàfàrà àwọn àáfàá lọ́rọ̀ ìjìmá ọ̀rọ̀ sex sexual intercourse nìkan ló kó sínú ṣùgbọ́n àwọn àáfàá ni wọ́n ṣe ilẹ̀ hákù tààmúdùlà akli wa shurb àwọn àáfàá míì wá ṣègbìyànjú pé ah, ọ̀rọ̀ kéèyàn mọ̀ọ́mọ̀ jẹun kó tún mọ̀ọ́mọ̀ lọ́sàn-án àwẹ̀ náà ẹ̀jẹ̀ àdàmọ́ ṣùgbọ́n èyí tó rinlẹ̀ jù ni pé kò lọ bẹ́ẹ̀ tá a bá wá rẹ́nìkan tó jẹ́ pé ọmọ ọmọ jẹun lọ́sàn-án àwẹ̀ àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ o ẹlẹ́sẹ̀ sí níwájú ọlọ́run àwọn àáfàá ní àwẹ̀ ẹjọ́ tọ́mọ̀ ọmọ jẹun tọ́mọ̀ ọmọ mu yẹn yóò dá àwẹ̀ yẹn padà àwẹ̀ òun nìkan òun ni yóò dá padà ara àwọn tó ní pé yóò sàkà fara o ẹ mọ̀ sí gbọ́ o só ti yá àbí òye ìmáàmù wa màlìkì wọ́n wà nú àwọn tó sọ bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ́dì pé yẹn lọ́kọ́ mọ̀ nílẹ̀ Yorùbá sókè mọ́tò àbùmọ́ màlìkì láwọn sábà ló láfíríkà ń bí kódà ìmáàmù wa àbúrò àní fáwọn wà ń bẹ́ẹ̀ àfáwà Isaac bínú làwọn iná wà nú àwọn tó sọ bẹ́ẹ̀ pé ẹni tó bá jẹ́ pọ́mọ̀ọ́mọ̀ jẹun wọ́n ní yújíbù pé àwọn fi lépa báyìí tó súnmọ́ ìyàwó ẹ̀ ni wọ́n fi ṣe kìyàs wọ́n fi juxtapose ara wọn ni pé àwọn méjèèjì fa ọgbà ọlọ́run wọ́n fa ọgbà ọlọ́run ya wọ́n mọ̀ mọ̀ fẹ́ lọ́run ni ṣùgbọ́n tí a fẹ́ rí pé òun lórin lẹ̀ jù nínú ọ̀rọ̀ táwọn onímọ̀ sọ òun ni pé ó ń tọ̀ òun o yọ̀ọ́ dá àwẹ̀ ẹjọ́ kan gbà ní ìmáàmù wa ṣàfi wọ́n wà ní àwọn tó sọ bẹ́ẹ̀ ìmáàmù wa nínú ọ̀rọ̀ tó rinlẹ̀ lọ́dọ̀ wọn wọ́n sọ bẹ́ẹ̀ so ti àtàwọn mìíràn àwọn onímọ̀ wọ́n lẹ́rìí tó wáyé ẹ̀rí ìbálò láàrin ọkọ síyàwó ni kì í ṣẹ̀rí mímọ̀ àmọ̀ jẹun àbí mímọ̀ àmọ̀ mu so pẹ̀lú àwọn ẹ̀rí àwọn afá àtàwò wallahu alam ọlọ́run lọ́ba tó nímọ̀ jù ní tó rinlẹ̀ lọ́dọ̀ tiwa náà ni pé ẹni tó bá mọ̀ àmọ̀ jẹun ẹlẹ́fẹ̀ ni o tọ́já sí wípé ó ń kọ lẹ́tà sí ọlọ́run pé òun láyà láti yapa rẹ̀ bí ọ̀pọ̀lọpọ̀ náà ṣe ń kọ lẹ́tà sọlọ́run lórí àwọn ẹ̀ṣẹ̀ ẹni tí ń yáwó èlé ẹni tí ń yáàyàn lówó èlé ẹni tí ń fẹ́yún ẹni tí fáwọn ọmọ ọlọ́mọ lóyún ẹni tí tí tó ń lọ́jọ́ ẹgbẹ́ ẹgbẹ́ owó ẹgbẹ́ ẹgbẹ́ burúkú àtàwọn nǹkan bú tí kálukú náà ń ṣe tí èdè orí ẹni tí ń ta tẹ́tẹ́ ẹni tí ń ṣe sìnà ẹni tí ń bóra so ti yé ba ìwọ́ tó ọmọ mọ̀ jáwèé náà àwẹ̀ náà bá bánlẹ̀ ẹlẹ́sẹ̀ ni o kódà kẹ̀bí ọ̀tún mi ń kà báyìí dùnúbù làwọn afọ́fẹ́ kà mọ́ pé ara ẹ̀ṣẹ̀ ńlá tí ọ̀dà ni ṣùgbọ́n nínú ìdájọ́ ó ń tàn án banújẹ́ tó bá jẹ́ mùsùlùmí gidi ṣùgbọ́n kí ni ìdájọ́ rẹ̀ lórí àwẹ̀ òun là ń ṣàlàyé alọ́kọ̀dọ́wù fàkọ̀tì yóò dá àwẹ̀ ń padà ni tó bá jẹ́ pé jọ́ méjì ló fi ṣe bẹ́ẹ̀ yóò dá àwẹ̀ méjì padà jọ́ mẹ́ta ló fi ṣe bẹ́ẹ̀ yóò dá àwẹ̀ yẹn padà só ti yé bá ní ìsìn àáfàá ní ìyẹn ni tí ó fẹ́ẹ́ fẹsẹ̀ rinlẹ̀ jù wallahu a'lam ṣùgbọ́n man akala àwòṣẹ́rìbà náà sì yà ẹni tó jẹ́ pé wàá jẹun àbómumi lẹ́ni tó gbàgbé kọ́ máa mọ̀ ní tiẹ̀ pàápàá ó lè ṣẹlẹ̀ bóyá jọ́ táwẹ̀ bá kọ́ bẹ̀rẹ̀ téèyàn ní máa pé àmọ́ tí wà ní Ramadan abẹ́ni tó ti ẹ̀ ń gbá àwẹ̀ tàtọ́ wá gan ó ti ṣẹlẹ̀ sẹ́mi rí tó pé mo lọ sí bank mo ti gbà pé mo ń gbá àwẹ̀ bóyá àwẹ̀ Monday or Thursday mo sì mọ́mi tútù nígbà mo mú tán ni mo tún rántí pé ah mo mọ̀ ń gbá àwẹ̀ mo sì parí àwẹ̀ mi torí èmi ti mọ tánà bí sọ ń parẹ́ ẹ̀yìn màá máa mọ́mi tútù ṣùgbọ́n Ọlọ́run fẹ́ fún mi lómi tútù mu ni ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n eléyìí ìdájọ́ ẹ̀ ni pé ààwẹ̀ rẹ̀ ó kódà kò ní í dá ààwẹ̀ yẹn padà léyìí tó rìnlẹ̀ jù náà rọ àwọn afá torí àdífì ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí àáfà wa àbúrò rírà tí wọ́n gbà wá àdífì ẹ̀dẹ̀ bẹnu sọ̀híwùl Bukhari àti sọ̀híwù Muslim ànábì ní mọ̀ náà sí ya wàhùwà sọ ìn fàákàlà àwòṣẹ́rìbà ànábì lẹ́nu tó bá gbàgbé ó sì ń gba àwẹ̀ lọ́wọ́ ló bá jẹun àbòmùmí fálíyù tí mọ̀ sọ òmọ̀ hù kọ́ yá gbà àwẹ̀ rẹ̀ pé kọ́ gbà parí o kọ́mọ̀ tó máa jọ̀sán lọ fa iná máa àtọ̀ àmọ̀ lọ́wọ́ wàsàkọ̀ ànábì ní sẹ́yìn rí dájúdájú ọlọ́run ló máa má fẹ́ fún lóúnjẹ ọlọ́run sì fẹ́ fún ní omi mu ààwẹ̀ rẹ̀ ọba jẹ́ǹtì ẹ̀ kọ́mọ̀ gba ààwẹ̀ rẹ̀ lọ òun gbàgbé ni eléyìí ò ní ìdájọ́ ṣókí lórí ẹni tí ọba máa máa jẹun àbí ó máa máa mú náà wẹ̀ ẹlẹ́sẹ̀ ni o yóò dá ààwẹ̀ yẹn padà àáfàá ńlá bẹ̀rẹ̀ àyẹ̀lẹ̀ ká tó nǹkan mi tó bá wẹ̀jẹ̀ tí ó máa fa kọ̀dọ̀ wù àáfàá ló tó lè ṣẹlẹ̀ gan man akala àwòṣẹ́rìbà àwòjá àmà àzọ́nà gùrùbà shams àwọn adámùtòló ìlfàjìr fàvọ́ àrò khìláàfù àwọn àáfàá tó yọ mọ́ aláì náà jáde kátàrí yanjú ẹ ẹnìkan jẹun àbómumi àbótí ẹ̀sùn mọ́yàwó ẹ̀gbìn òun rò pé ìtọ́rù ti tó pé òòrùn ti wọ̀ lọ́rẹ́ wa bá sáré jẹun lọ́ba lòun bá tún yọ padà àbọ̀dẹ̀ wá rí i pé òòrùn ti wọ̀ pé kóhùn tó sáré lọ kí magribi tó sọ fún ìyàwó ẹ̀ pé nẹ́tíwọ́ọ̀kì wà fún ilé ibùdó ara òun gbé skẹ́pkẹ́ o tóòrùn bá ti wọ̀ òun sáré súnmọ́ òun sáré wẹ̀ jẹ́nàbà kóhùn tó lọ kírun jọ nítorí ọlọ́run o so ti kóhùn bá máa ma júmọ́ sálásí máa wọn sí sàtà máa ń kí magribi o ọ̀rẹ́ wa bá rò kóhùn tí ọlọ́ba sáré lọ́ba sáré skẹ́tù ẹ̀yìn ìṣẹ́jú mẹ́ta ọ̀nà bá wọ̀ padà kọ̀ bá yọ mọ́ ẹ rí pẹ̀lú eléyìí kéde kọ́mọ̀ máa fẹ́ sẹ́ lọ́n ó rò ní wípé òòrùn ti wọ̀ ẹnu ti tó sí àbúrò pàlúfàjárì èyọ òun lè sáré súnmọ́yàwó òun àbó òun lè sáré jẹun sáré mumi àwọn àáfàá ní ọ̀rọ̀ yìí náà mọ́fí ábù méjì lọ wà ń bẹ ọ̀rọ̀ méjì làwọn àáfàá sọ ọ̀rọ̀ àkọ́kọ́ ni pé á náà lé ilẹ̀ kọ̀dọ̀ hmm? wọ́n lẹ́ni yẹn ó san ẹjọ́ yẹn padà ọ̀rọ̀ àkọ́kọ́ ni ọ̀rọ̀ kejì ni pé lákọ̀dọ̀ àlè wọ́n ní ò ní san padà jàmọ́ nígbà tá a wẹ̀rí àwọn àáfàá lọ tá a wò bọ̀ wallahu a'lam ọlọ́run lọ́bọ̀ onímọ̀ kò ní san padà ọ̀rọ̀ tiẹ̀ náà sún mẹ́ni tó gbàgbé wọn àwọn àáfàá lè tá à ń sọ yìí ọlọ́run mọ kálukú ojú tá a sì gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run o ẹni tọ́já sí pé kìí ṣe kó ń ṣe iyèméjì zọ́nù ni a pè zọ́ọ́nà ẹni tó bá já sí wípé ó ń ṣe iyèméjì ni so ti àbọ̀mọ̀ mọ́ ló fẹ́ inú ni ọlọ́run mọ̀ ṣùgbọ́n eléyìí kìí ṣe kọ́ fẹ́ ya paàṣẹ ọlọ́run rárá ó rò pé àlùfájàrí ò tí ì yọ lójú ọjàn lójú omi níta lórí pàlùfájàrí ti yọ ó rò pé àlùfájàrí èyọ lójú ó súnmọ́ ìyàwó ẹ̀ níta lórí pàlùfájàrí ó ti yọ ó rò pé òòrùn ti wọ̀ lójú ọjàn lójú omi kọ̀ mọ̀ pé òòrùn ó tún yọ padà àbí lójú ó súnmọ́ ìyàwó ẹ̀ só ti yé báwọn irú ẹni yẹn rèé ó ṣàṣìṣe ni àwọn ẹ̀rí dẹ̀ ti pọ̀ nù Islam lọ́gbàlá látò àhídínà ìnà sí iná àwọn àtọ́ àná agbàgbé àbáṣà ìṣe ọlọ́run mọ́ gbà wá mú lórí ẹ̀ ọdẹ wà náà àdìsí bí ọlọ́run bá ṣe ná bẹ́ẹ̀ ni ìní gba yín mú lórí ẹ̀ so ti yé bá ní ìsìn àwọn àdìsí mi náà tún wà àtàwọn ẹ̀rí mi táwọn àfáà lò so ó kẹ̀ nídìí kéèyàn ọ̀bẹ̀rù ọlọ́run irú ẹ bẹ́ẹ̀ pé òun tiẹ̀ ọkẹ̀ ń rò ni pé àlùfájàrí ò tí ì yọ lọ́wọ́ àrípò ti yọ àbúrò pọ́ùn ti wọ̀ lórí létà lórí pọ́ùn ò tí ì wọ̀ èyí tó rinlẹ̀ náà ọ̀rọ̀ méjì òun ni pé kò ní í san ìtanràn padà kọ́lọ́n kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ kódà àáfàá ni ẹja tún ṣe báyìí ta amúgbìlọ́kọ̀ yìí ẹni tó máa máa fa èébì hmm, èèyàn gbáàwẹ̀ lọ́wọ́ ń tọwọ́ bọ̀ fún àbó ń fi nǹkan ro ọ̀fun ẹ̀ léèbì wá jáde àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ yọ san àwẹ̀ ẹjọ́ yẹn padà ṣùgbẹ́ nìkan kọ̀ máa máa fa èébì bóyá ọkẹ́ gbóòórùn petrol àti rínú àwọn student ibùdó àwọn táwa náà ń kọ́ àrínú àwọn tá jọ ń gbàdúgbò arínú àwọn àtàjọ wa náà tó bá gbóòórùn petrol báyìí ó lè máa vomit yóò máa bì ní. german ẹnìkan òun kọ́ ló fa èébì èébì máa máa wà ní ààwẹ̀ tí ó bàjẹ́ ìdájọ́ méjì nu ẹ̀ wájú àwọ̀ àdìsí ànábì wa sallallahu alaihi wa alihi wa sallam nínú àdìsí mọ́mọ́ wa Abu Dawud Tirmidhi Ibn Majah mọ́mọ́ amadu náà gbà wá kí ni tó wà àdìsí yẹn ànábì ni máa ń dàrọ́ àwùlẹ̀kọ́ ìfàlẹ́sà àlẹ́ ìkọ̀dọ̀ ànábì lẹ́ni tó èébì bá gbé èébì gbé ni kìí ṣe póun lọ́ọ́ fa èébì kò ní í sàn tara kankan kò ní í sàn àwọn ẹjọ́ yẹn padà wà mínísítà kọ́ àmúdán ẹ̀ ń bá fa èébì ìfàlẹ̀ yọkọ̀dì ànábì ni yọ̀ọ́ dáwọ̀ ọjọ́ yẹn padà ìwọ lọ tọ́ bọ̀ fún ìwọ ló ti gíbọ̀ fún làwẹ̀ fi wá ní èébì fi wá àwẹ̀ rẹ̀ yẹn ti já ṣùgbẹ́ yọkan lọ́ọ̀sán padà àáfà alára ẹ̀ ní alahaidu wa nefas ẹ̀jẹ̀ oṣù tí ẹ̀jẹ̀ oṣù obìnrin kan gbààwẹ̀ bọ́ látara ó wá di six thirty bóyá kí n sọ pé ní nàìjíríà tiwa nìbàdàn tiwa ń bì ní ìsìn lápẹẹrẹ bóyá bí ara ń sẹ́wọ̀n ní òòrùn wọ̀ kí n sọ pé jẹ́ kí n sọ pé òòrùn wọ̀ ní six forty five obìnrin kan wá rí haidor ní six forty three ó kù ṣẹ́jú méjì ààwẹ̀ ọjọ́ yẹn bàjẹ́ ààwẹ̀ ọjọ́ yẹn ṣe kí ni ó bàjẹ́ sẹ́ǹpé yóò dùn yẹn lóòótọ́ ọ̀rọ̀ ẹ̀sìn là ń sọ ọlọ́run la fẹ́ sìn kì í sọ̀rọ̀ pé yóò dùn ọ tí ìdájọ́ ẹ̀sìn gbé wá nìyẹn ààwẹ̀ ọjọ́ yẹn tó o ti ń gbà bọ́ látàárọ̀ o ti wò kí bóyá bóyá o ti kọ́sàn gan kalẹ̀ pé kó ràn ọwọ́ lọ́ba rí tẹ́jẹ̀ wá má bínú ọlọ́run san ọlẹ́sàn rẹ̀ ààwẹ̀ ti bàjẹ́. àbóbìnrin kan ti ń gbààwẹ̀ bọ́ látàárọ̀ rẹ̀ wá sí lóyún ó sì ń gbààwẹ̀ nígbà tó kú díẹ̀ tó rùn ọwọ́ báyìí làárọ̀ ọmọ bá ń ṣe ah, bóyá bí around five thirty six wọ́n bá gbé lọ sọ́sítù ọlọ́run sáà ní òbí mọ ẹ̀jẹ̀ ọmọ bá wá ààwẹ̀ ẹjọ́ náà bàjẹ́ ń gbọ́ ọba padà yàyọ́ ọ̀sán ààwẹ̀ ẹjọ́ kò ní ka ààwẹ̀ ẹjọ́ mára ààwẹ̀ tí ó gbà àdìsí dẹ̀ ti wà lọ́dọ̀ ìyá wa Aisha ọ̀dẹ́ àlàáníà lórí eléyàn so lórí pé táwọn obìnrin bá ń ṣe nǹkan oṣù tẹ́lẹ̀ òun ìfẹ́ kan gba ààwẹ̀ àwọn àdìsí nìfàásì náà sípò rẹ̀rẹ̀rẹ̀ tó yẹ pé kódà ó ti di màálì màmí náà dí ìdọ̀rú rọ̀ àwọn tí èsè mùsùlùmí gan mọ̀ pé tó mùsùlùmí bá ti lè rí nǹkan oṣù ẹ̀ àbẹ̀jẹ́ ìdìmọ̀ òun ìgbà ààwẹ̀ jàmọ́ tó bá rí bẹ́ẹ̀ ọ gbọ́dọ̀ wá lágídí ìgbà tán ọgbọ́ ọgbà tán ó tún gbà so ń gbò ti lè rí nǹkan oṣù rẹ̀ ò ti free kájà ni ọ̀ ń gbà ààwẹ̀ lọ bí aago mẹ́wàá àárọ̀ lọ́wọ́ á rí odidi ọjọ́ tó kù ò ti free kọ́ máa jẹun ó kù sànkan rẹ padà tẹ́lẹ̀ so ìdájọ́ ẹ̀sìn nìyẹn irú ntọ́jọ́ mọ́ haib ẹ̀jẹ̀ menstruation àti nefas ẹ̀jẹ̀ tí máa ń wá lẹ́yìn ìgbà tó bíyẹn bá bímọ tán yẹn àwọn àáfàá ní èèyàn ọ̀sán kọ̀dọ̀ òwù ni ṣùgbọ́n àwọn àlàyé mi wá tó rọ̀ mọ́ ẹ̀jẹ̀ oṣù àti ẹ̀jẹ̀ bímọ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ tí n bá tó ní ká tó kó àwọn àlàyé yẹn wá ń bì ẹ́písòòdù mẹ́wàá sí méjìlá tá ròyìn kò lè bà ìyẹn ni màá ṣe sọ fún wa nínú àwa tá a bá ń gbọ́ ọ́díò yìí àbáwọn ibi tá a bá tún ṣe ààrẹ sí a ṣe ọ́díò kan láìpẹ́ yìí lẹ́kítọ̀ mi kan ni tó jẹ́ pé alhamdulillah odidi lẹ́kítọ̀ tó kún kẹ́kẹ́ ni nípa ìdájọ́ ń tọ́jọ́ mọ́ irú àwọn nǹkan báyìí a pè ní women natural blood women natural blood òun ni tọ́píìkì tí a pè and Ramadan fasting women natural blood and Ramadan fasting àwa tí a bá lè sáàtì fún a lè dáńlódù ẹ̀ ní wẹ́bsáìtì www.dawanigeria.com lecture yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ one hour forty two minutes forty seconds òun ni lecture yẹn women natural blood and Ramadan fasting tẹ bá sáàchì fún Rasheed Hashim ẹ̀rì link tẹ ti lè dánlódù ẹ̀ ní Google tàbẹ́yìn tẹ bá ti join telegram group wa ní Islamic discussion ó wà ń bẹ̀ náà tá a ti sẹ́ndì ẹ̀ síbẹ̀ àwọn àdájọ́ tọrọ mọ́ obìnrin ń ṣe nǹkan oṣù obìnrin bímọ ìgbà wo ló lè ṣe fìdíyà tí ọ̀rọ̀ tiẹ̀ kúrò ní kàfàrà òun ò ní sọ kàfàrà kọ̀dọ́wù yọ̀ọ́ dá àwẹ̀ yẹn padà ṣùgbọ́n àwẹ̀ tí wá ń di méjì mẹ́ta mẹ́rin fún last year olóyún kọ̀rọ̀ àwẹ̀ gbà bó ṣe ń gbàwẹ̀ báyìí lọ́rẹ́ wá ń dákú bẹ́ẹ̀ ló yí nǹkan bẹ́ẹ̀ ni wọ́n ń rọ mílíìkì kọ̀ságbáwẹ̀ ìgbà tí èdè ọdún ọ̀rẹ́ wa ó ti bímọ lọ́mọ ń fa ọmọ máa ń fa igbá ìyá rẹ̀ ni tó bá ti ní kó wọ́n gbàwẹ̀ báyìí ojú rẹ̀ yọ̀ràn ju ni kò ní lè gbàwẹ̀ ọdún títún bọ̀ tó ti lóyún níta à ń sọ àwọn tó sáwọn húmù tí wọ́n bí wá láwọn lẹ́tọ̀ tá a ti lọ ṣe fún wọn ni o tẹ́ẹ̀kì odidi àwẹ̀ ọdún márùn-ún bẹ lọ́rùn ẹlòmí ó lóyún ó ń tọ́mọ ó tún ti lóyún ó ń tọ́mọ ó tún ti lóyún ó ń tọ́mọ àárín ọdún mẹ́fà ọmọ mẹ́ta that is normal thing tọmọ sábà ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá tí yẹn bá kọ́ wẹ́ẹ̀dì létà àwọn alẹ́ máa fààyè sí fààyè sí so yàtọ̀ sóbì tọ́fẹ̀ kan yọ̀lẹ́ tọ́jẹ́ pé ìbẹ̀rù Ọlọ́run rẹ̀ ló kéré ara òun jẹ́ pé òun èé jẹ àwẹ̀ wọ́n máa ń rí san ìtọ́jẹ́ pé látara haidọ̀ nǹkan oṣù ní orí san àtara pólóyún orí san àtàrà kó bímọ ọ ń tọmọ lọ́wọ́ òrìṣàn ara àwọn obìnrin bẹ́ẹ̀ tí wọn ò nídìí fìdíyà pé kán fẹsẹ̀ fi oúnjẹ san ṣùgbọ́n gbà wo lè fóúnjẹ san ẹ lọ dánlóòdù lecture yẹn women natural blood and Ramadan fasting by Rasheed Hashim ẹ táìpù ẹ̀ sí gọ́gù yóò gbé líǹkì dáwà nàìjíríà wa ẹ dánlóòdù ẹ̀kẹ́ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ so tàbá tó ní ká kó dàbí eléyìí wá bí ní ìsìn kò ní jẹ́ kẹ́bísódì wa tó abẹ́lọ́hún kò fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ so ìyẹn ní ṣókí nípa ẹ̀jẹ̀ oṣù àti ẹ̀jẹ̀ ìbímọ èèyàn ọ̀sán kọ̀dọ̀ ọ̀hù iye ọjọ́ téèyàn bá fi gba àwẹ̀ òun lèèyàn ọ̀sán padà ta amúdùlì steam náà kéèyàn mọ̀ọ́mọ̀ fa àtọ̀ jáde lára ìyẹn ni táwọn olóyìnbó ń pè ní masturbation ọkùnrin bóyá ara mọ́ ọwọ́ ló ń fọwọ́ ra nǹkan ọmọkùnrin àbáwọn ọ̀nà míì táwọn onígbà èlòdé tí wọ́n tún ń lò mùsùlùmí tó bá rí pé nǹkan yẹn ń sòun kọ́ lọ́ọ́ fẹ́ yàwó kọ́ bẹ̀rù ọlọ́run kọ́ lọ́ọ́ fẹ́ yàwó kọ́ mọ̀ máa ṣe tí ó tún léwu mẹ́díkálì masturbation ní aburú táwọn medical experts tí wọ́n ti sọ lọ sáàtì fún online kọ sáàtì fún effects of masturbation tó ti ráwọn aburú tó wà ń bẹ̀ lọ́ọ́ fẹ́ yàwó ètò fi máa masturbate tó máa fa àtọ̀ jáde tó bá ti fẹ́ yàwó lọ́nà àlàálì ọmọ gbádùn ara rẹ lọ́nà àlàálì àtọ̀rẹ́ ọmọ jáde síbi tó yẹ kó jáde sí ó tún fi gbé nǹkan tọ́lọ́ bá tó bọ̀ fi kún fáyà kùn sí yóò tún dọ́mọ tó ti yé bá ní ìsìn masturbation yìí sí ìlànà àwọn ẹni ọlọ́run tí ìbá ṣe pọ́rọ̀ bá dojúrú tán pé ò níyàwó tó ti yé bá ò sì tún fẹ́ẹ́ ṣe sìnà ọ wá rí pé ìtọ́jà àkáfù gbọ̀rọ̀ ara yìí lẹ́sà ìfù ní kọ́ masturbate ọ̀ wà ní ìsèyàn Ramadan so masturbation kéèyàn máa máa fa àtọ̀ jáde àwọn àáfàá ní ọba àwẹ̀jẹ ṣùgbọ́n èyàn ò ní san kàfàrà kọ̀dọ̀ òwù ni èyàn ọ̀dà ọjọ́ yẹn padà òun ni tó láwọn àáfàá lára ń tá a máa ń gbá àwẹ̀ fún tó wà ní àdìsí kojú sí òun ni pé yábà àtọ̀ àmọ̀ wù àṣàrọ̀ ọba wù wàṣàhàwátà wù mẹ́ni àjìlì ó fóúnjẹ ẹlẹ́ nítorí èmi ọlọ́run àìmọ̀ nǹkan ó filẹ̀ nítorí èmi ọlọ́run àdùn ṣáháwà sẹ́ṣọ́ àwọ̀dí náà ó filẹ̀ nítorí èmi ọlọ́run ṣùgbọ́n tó máa sọ bẹ́ẹ̀ tì àdùn ni ńlọ ń wá látara rẹ̀ àwọn àfáàní tó bá ti lè ṣẹlẹ̀ báyẹn sọ̀rọ̀ mi yà bí òye o wọn lọ ààwẹ̀ rẹ ti bàjẹ́ ọ̀ọ́dà ààwẹ̀ ọjọ́ yẹn padà àwọn àlàyé míì tó wà báwọn àfáà ṣe lórí yẹn o ṣùgbọ́n bí táwa ń lọ ọ̀pọ̀ ìyẹn jẹ́ ara ń tá a gbọ́dọ̀ fún àáfàá lára náà ni ní jatul iftar ẹnìkan gbààwẹ̀ hmm, bó ṣe wá gbààwẹ̀ yẹn lọ́wọ́ àròkù yìí sì jáwẹ̀ mi yìí jà tí n bá ti délé ní ìsìn ńlọ ra bẹ́bí àtẹ̀wà tí fi já ọwọ́ ọrú àníyàn tó níhun ààwẹ̀ rẹ̀ ti já kódà kọ́ mọ̀ jẹun mọ́ ló fi já sí pé torí ìnámọ̀lá àmọ́lùbí ni yá àti gbogbo ṣẹ́ àníyàn ni ńlọ́lọ́wọ́n bá lékè ọlá ló fi máa ń san èèyàn ní ẹ̀san ká mọ̀ nírú àníyàn bú bá yẹn pé iṣẹ́ olóore kan tá à ń ṣe á lọ bàjẹ́ ọlọ́run náà jẹ́ ti kọ́ sọ́wọ́ wà látúbùtì ìlú àmọ́ làkùn ẹ má ba àwọn iṣẹ́ yín jẹ́ ẹ má bàjẹ́ fúnra yín o ẹ ṣọ́ra o ẹ bẹ̀rù ọlọ́run o so náà má ba àwọn aṣẹ wa jẹ́ so àníyàn tó ló ń tàn nìyẹn àwọn àáfàá ló ti fa kí ààwẹ̀ rẹ̀ kó bàjẹ́ kọ́lọ́run bá lè kẹ́ ọlá kó lànà wa lójú ṣùgbẹ́ yọkan ọjọ́ tí ọ̀dà níyàn bù náà ni ó ṣe kíni o òun ni yóò dá a padà kọ́lọ́run kó fún alágbòye ọ̀rọ̀ rẹ̀ àáfàá nílára ẹ̀ ní àrídàtú Islam àádàna lọ́wọ́mìn kọ́lọ́nkọ́là wa o ẹnìkan ń ṣe ìsìláàmù ó ń gbá àwẹ̀ lọ kò wá rí nǹkan jẹ́sà àdìkò rí nǹkan ṣe sínú àwọn ọmọ ìyá rẹ̀ neglect ẹ̀ ah ah irú ìsìláàmù wo la ti ẹ̀jọ́ ń ṣe à ń pera wa lọ́mọ ìyá pásítọ̀ ló fún mi ní tí mi jẹ́ sàrí lánàá òun ò tí ẹ̀ ṣe ìsìláàmù mọ́ gan àbọ̀mọ rẹ̀ kúnú àwẹ̀ àbádànwò kan ṣẹlẹ̀ yìí tí ẹ̀ ṣe ìsìláàmù mọ́ ó sì ń àwọn ànábì ọlọ́run náà rí ṣòro kódà jésù gan oríṣiríṣi wọn bá fi wú ẹ fún pé ah, islam lọ́nà wọn bá àwùsùbìláì mi àṣà ìtàn àwọ̀lá frustration ni èmi náà mọ̀ pé islam lọ́nà ọba ah, tó ashadu an la ilaha illallah ọba tó padà sínú islam ààwẹ̀ tọ́gbàǹjọ́ yẹn ti bàjẹ́ yóò dá ààwẹ̀ ẹjọ́ yẹn padà ọlọ́nkọ́lá wa níbi eléyìí o kọ́sàánú wa jàmọ́ eléyìí níwọ̀n bá ń tó nílẹ̀ jù àwọn nǹkan mìíràn wá ń bẹ táwọn àáfàá láàrin ara wọn sọ́bàwẹ̀ jẹ́ kọba àwẹ̀ jẹ́ ọba àwẹ̀ kọba àwẹ̀ jẹ́ àwọn yẹn wá tún wà ṣùgbọ́n nítorí pé àwọn ẹ̀rí yẹn kò rinlẹ̀ tó tàbí kí n sọ wípé èyí tó rinlẹ̀ lọ́dọ̀ tiwa òun nípa àwọn nǹkan yẹn ọba àwẹ̀ òun ni òjì àkàmọ́ ara ń tọ́ bá àwẹ̀ lápẹ̀rẹ̀ ń irú ẹ̀ ní ààwẹ̀ jẹ́ ṣùgbọ́n nígbà tá a wo àwọn àlàyé lẹ́kùnrẹ́rẹ́ àtàwọn ẹ̀rí tán fẹ́ lò áfítọ́rọ̀ lè hájímù wà lè máa jùmù kankan àti gbogbo àwọn ẹ̀rí táwọn àáfàá lò àwọn ẹ̀rí táwọn àáfàá lálàáfíà èyí tí ó lọ́dọ̀ wa ń tá a rí sí ni wípé kò bà ààwẹ̀ jẹ́ ìyẹn ni ó jà wá bọ́ síbi àwọn nǹkan tí ó bà ààwẹ̀ jẹ́ àwọn nǹkan tó sí pé kí ni o umurun la tufsidu siya àwọn nǹkan tí ó bà jẹ́ sótìyé tọ́jà pé tọ́ba ṣẹlẹ̀ àtọ́dọ̀ aláàwẹ̀ ká mọ́ rò pa àwẹ̀ rẹ̀ bàjẹ́ o àwẹ̀ rẹ̀ ò bàjẹ́ o ẹ jẹ́ ká gbọ́ yé dáadáa àǹfààní ni pé sí sàárì yọ ọba kódà àdìsí sànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam sàárì tán bọ́dẹ̀ jẹ́ sàrìtàn ní five fifteen ọwọ́ asúmọ̀ ìyàwó rẹ̀ di five twenty five ọwọ́ ara ni díẹ̀ yàrá bí ìṣẹ́jú mẹ́wàá nígbò di five thirty five ọ̀bọ́léwẹ̀ ọ̀wẹ̀ five fifty lẹ́sìn kírun mọ́sálásí yín ọ̀wẹ̀ tán ọ̀bọ́nu mọ́sálásí bí àlùfáàjà àti ṣe yọ ọbọ̀ lẹ́nu tí jánábà ń bẹ lára ẹ̀ kò bá ààwẹ̀ jẹ́ o torí pé a rí àdìsí ìyàwó Aisha ń bẹ lórí ẹ̀ àdìsí ìyàwó Umu Salama ń bẹ lórí ẹ̀ fànàbí náà àlùfáàjà rí máa ń yọ ọba wàhùwà junub min àlì súnmọ̀ yẹ̀bì fẹ́sìn wàyẹ̀sù ẹ̀yìn ìgbà náà lànà bí ọwọ́ àwẹ̀ yóò sì máa bá àwẹ̀ rẹ̀ lọ ilé ìkádìímú àáfàá ní lára rẹ̀ tá a gbọ́dọ̀ lọ gbọ́yé tó jẹ́ pé tó bá ṣẹlẹ̀ sí aláàwẹ̀ ẹ má rò pé ọba àwẹ̀ rẹ̀ jẹ́ o ara ẹ̀ ní àtàbá rude belima káláwẹ̀ kò fi omi kò da omi sára pẹ̀lú pé ó fẹ́ bóyá ó fìlì pé heat láláwẹ̀ wá da omi sórí àbọ̀ wẹ̀ gan-an so ti yé àbọ̀mọ́ àmọ́ wà bí omi tútù àbí blọ́ọ̀kù gan ló gbé sórí pé àwẹ̀ ní ti bàjẹ́ àwẹ̀ rẹ̀ ọ̀bàjẹ́ kéèyàn ó fi omi kúlù ara dáhùn so ti yé mi ń ṣí dátìrì har níbi pé á ìgbò nǹkan gbóná díẹ̀ àwọn àǹfààní ọba àwẹ̀ jẹ àǹfààní bákan náà tó bá ṣẹlẹ̀ pé ọkùnrin kan tó yé ó lè kóra rẹ̀ ń jánu so ti yé bá ní ìsìn tẹ̀kbílù záújà wà mubasharatu in aminal ibnas àwọn àáfàá lọ́kùnrin kan ọ̀kẹ́ kìsì ìyàwó ẹ̀ normal kissing kì í ṣe kissing irú èyí tí máa ń ṣẹlẹ̀ nígbà téèyàn bá fẹ́ kí àtọ̀ jáde lára ẹ̀ bóyá ọkọ ọ̀kẹ́ dè láti mọ́sálásí sàráwọn alẹ́kùn mọ́sálásí sàráwọn normal tọkọ bá ń bọ̀ láti ibi iṣẹ́ afá ń bọ̀ láti ibi iṣẹ́ wọ́n bá délé ní five thirty sàráwọn alẹ́kùn alẹ́kùn sàránjọ́ tí ọ̀tá rẹ̀ gan wọ́n bá kíìsì ara wọn ó sì ń bá tiẹ̀ lọ kì í ṣe pé kí ni wọ́n àtúndì mọ́ra wọn ti ara kálukú tó wọn máa move so irú kìsìn báyẹn kò bá àwẹ̀ jẹ́ tó bá ti lè di pé o kíìsì ìyàwó rẹ lẹ bá ń kíìsì lẹ bá fira yín lẹlẹdì mọ́ra yín lò tó ń ra mọ́ra lòun náà rọ mọ́ra tí spáàmù fi padà jáde àwẹ̀ rẹ ti bàjẹ́ o ṣùgbọ́n káfárà kọ́ san bẹ́ẹ̀ nkọ̀dọ̀ òwù ni torí náà ká gbọ́ yé o tó rádi ìsì tó wáyé pànàbí sallallahu alaihi wasallam ó máa ń ṣe bẹ́ẹ̀ àwọn àáfàá fún lálàyé tó pọ̀ tó rànà bí n tiẹ̀ ó ní kápá bí ìrìbìyì láti control ní tó ní í ṣe pẹ̀lú sexual orgy rẹ̀ so la sì gbọ́dọ̀ ṣe àwọn àlàyé yìí níwọ̀nba kọ́lọ́run bá lè kí ọlá kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ àáfàá ní bákan náà àlèmọ́bùmọ́bọ̀ wàlìsìn shark mẹ́ngẹ́rì mo bá a laga kì í ṣe pé èèyàn sálùwàlá o èèyàn kẹ́ ara fomi yọ ẹnu àbó fomi fẹ́mú bóyá dọ̀tí kan bẹ́ẹ̀ mú ẹ̀ ní bóyá wọn ti máa fi ṣe eruku wọ́n fi ara fomi yọ pé kídọ̀ tí ó lè kú lẹ́nu àbí kí yèèpẹ̀ nǹkan kan tó kó sí imú kó lè jáde sotiye tí ò sì kọjá àlà tómi yẹn ò ṣe ṣeré kọ́ lọ́nà ọ̀fun àbí kó ṣe ṣeré kọ́ gba imú lọ́nà ọ̀fun tó bá ti lè gba abẹ àwọn ẹjọ́ kan ti jábà kò ní san kàfàrà kọ̀dọ̀ òun tó bá dé pé nǹkan kan gba imú wọnú ilé àbọ̀ gba inú wọlé tó yẹ pé bí omi àbí nǹkan substance ni so eléyìí ọ̀yọ́ bá àwẹ̀ jẹ́ o sotiye àbẹ̀yẹn tiẹ̀ wà ń sálù àlágan bó ṣe yọnu tó fi mú kọ̀ bá àwẹ̀ jẹ́ torí pé ó ti wà ní àdíyèsí tánàbí àsálà tó ń sọ pé wà bá lè ṣe lè ṣe ṣáàkì ìlà ń tẹ̀kú náà sọ ìmọ̀ ànábì ní tẹ́ ẹ bá ń sàlùwàlà tẹ́ ẹ bá ń fimú ẹ fimú yẹn dáadáa àyàfi tó bá já sí pé ẹ jẹ́ aláwẹ̀ àwọn afọlára tí ọba àwẹ̀jà lè ti sars kéèyàn wẹ̀ hmm? èèyàn máa ọ̀yàtọ̀ sí tàbá rúd tá a sọ lẹ́ẹ̀kan yẹn kéèyàn ò fomi kúlù ara dáhùn àbẹ́yàn domi sórí odidi wíwẹ̀ gangan àbó sí ọwẹ̀ ńléwẹ̀ lọ àbó tiẹ̀ kónú súnmi púùlù gan-an so tí yéba ń lọ bá wẹ̀ kò bá àwẹ̀ jẹ́ rárá o pé àwẹ̀ ní àìwẹ̀ kò correct o èèyàn lè wẹ̀ tó wẹ̀ dáadáa so tí yé àáfà lára tí ò tún bá àwẹ̀ jẹ́ tàdáwùkù tó àmìlẹ̀ hájà kéèyàn ò tẹ́sí oúnjẹ tí condition bá wà rántí ẹ̀ pàápàá fún àwọn obìnrin àwọn obìnrin bóyá ọwọ́ àṣálẹ́ so tí yé wọ́n fẹ́ ṣe oúnjẹ fáwọn ọkọ wọn tí ó bá dẹ̀ tó oúnjẹ wò kó oúnjẹ ọmọ tán lọ rí bàkan lọ́ba rárá tẹ́sí oúnjẹ kò sí ní tó burú ń bẹ́ẹ̀ kódà wọn làwọn afáwọn abdullahi ibùnà abbas ọlọ́run bá ní kẹ́ bàbá àtọmọ wọn ni wọ́n sọ báyìí pé lábàásà á ń yàdókò àlùkálà àwùṣe ìmọ̀lá yẹ́dùkú àlùkà wà wà sọ yìí wọ́n ní òsì tó burú èèyàn kẹ́ẹ̀ tẹ́sì kínní omi khal kínní fínjà báyìí àbí nǹkan mi èèyàn ara tẹ́sì ẹ̀ so ti yẹ kẹ́ẹ́ ṣe pé àwọn la fi ń tẹ́sì kò ní wọ̀ ọ̀nà ọ̀fun obìnrin fẹ́ òpin sí yọ̀ wà níbi oúnjẹ ó kẹ́ ara fi ọ̀yà kò wọ ọ̀nà fún ẹ lọ ó fi wo bí tọ́wọ́ ẹ ṣe rí kò bá rò jẹ́ lódiwọ̀n ìgbà tí ọba ti wọ ọ̀nà ọ̀fun lọ àáfàá wáìdínà abbas àwọn ni wọ́n sọ ilé ọ̀rọ̀ míì tó wà ní àwọn salaf tí wọ́n sọ ń pa pé bóyá èèyàn fẹ́ nu ọmọ èké ló ń jẹ òun ò gba àwẹ̀ ọwọ́ abá fẹ́ nu gé nǹkan tó fẹ́ jẹ kò dé ọkẹ̀gẹ́ ó sáré tú dànù kò bá àwẹ̀ jẹ lílẹ̀ hájà ni o téèyàn bá ní bùkátà sínú pé wà náà sọ pé wọ́n kù ní ọ̀bà àwẹ̀ jẹ lọ́wọ́ àmọ́ dàn gbogbo àjẹ́ pé ìwọ náà fẹ́ máa fọ̀rọ̀ ẹ̀sìn sáwẹ́wà nìyẹn o àwọn àfáà ń sọ̀dájọ́ fún wa ni torí pé àmọ́ ní bùkátà sáwọn nǹkan yìí láwọn àsìkò mi kọ́ máa jẹ́ pé àwẹ̀ ni ó wàá sọ wá di pé a wà rò pé àwẹ̀ ti fa wàhálà fún wa kọ́lọ́ǹkó fún wa ní àgbòyó rẹ̀ àfáà ní àtàsáwò kéèyàn jẹ pákó kò sínú tó bá àwẹ̀ jẹ o irú ẹ̀ náà ni ká lo brush sotiye lọ́sàn-án àwẹ̀ àwọn èèyàn tó lè bèrè pé táwa fi toothpaste sí ìwọ́jẹ́pọ̀ bá ní bùkátà sí toothpaste ọ̀ wà sọ́ra rẹ̀ tí ò ní ṣe tí ò ní jẹ́ pé ṣeré yóò lọ sọ́nà ọ̀fun tó bá jẹ́ pákó ọmọ bó ṣe lò tó bá jẹ́ ordinary brush ọmọ bó ṣe ara lò bẹ̀tọ́ bá ti ní pé òun fi toothpaste sí náà kì í ṣe pọ́ bá àwẹ̀ jẹ ọmọ bó ṣe sọ ṣe tí òfin ní wọ ọ̀nà ọ̀fun lọ eléyìí wà ní àwọn nǹkan tí a gbọ́dọ̀ gbọ́yé àti bá a ṣe máa mánéèjì rẹ̀ kọ́lọ́n kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ àlẹ́ fi jáàmù ọ̀rọ̀ kádégò ọ̀rọ̀ kupin kádégò wàtàbárò bìdàm àti kádónéètì blood so ti limalayamisa dọ àfẹn tí ọba ti di pé kò ní í fa extreme weakness kò ní í fa kó wọn wá lẹ tí ọwọ adi pé ń gbà àtàrà pé wọn fa ẹ̀jẹ̀ lárẹ àbóhun náà fẹ́ jẹ ẹlẹ yóò ti ajẹ ọlẹ jù ẹni tó bá já sí pé kó fẹ́ jẹ ẹlẹ àbí fa ẹ̀jẹ̀ lárẹ yóò sọ di ọ̀lẹ gidi tí ọwọ adi pé wàhálà ó sí i ó sì ní bùkátà sí fún ètò ìlera kò sí tó burú o lè já àwẹ̀ rẹ̀ àákàkùn ipò aláàárẹ̀ ni ṣùgbọ́n téèyàn bá ṣe tí ọ̀hún fanira fún tó sì gba àwẹ̀ bẹ́ẹ̀ àwẹ̀ rẹ̀ ọjà alipihal kéèyàn ò létí ìró àwọn àfáàní ò sí tó burú ń bẹ̀ kò ba àwẹ̀ o kéèyàn ó gba alihukna èèyàn gba abẹ́rẹ́ kò sí tó ba àwẹ̀ jẹ́ ń bẹ̀ èèyàn lo perfume àbògbóòrùn perfume kò ba àwẹ̀ jẹ́ èèyàn lo inhaler bóyá tó asthmatic patient lọ́wọ́ á fi nǹkan sí mú ló kíní táwọn oní asma máa tán máa ń lò yẹn lónítọ̀hún bá lò kò sí ní tó burú ń bẹ̀ kò sí nínú tó ba àwẹ̀ jẹ́ o ìtìláwù nàá mọ̀ bẹ́ẹ̀ nìkan bíi pé n ta lè fi wé kẹlẹ̀bẹ̀ lọ́ba ara kẹlẹ̀bẹ̀ bá ara kẹlẹ̀bẹ̀ fẹ́ jáde lọ́ba tún padà sọ náà fún nínú tí ń bọ̀ láti ara rẹ̀ bí pé kò dáa tó bí ìdọ̀tí àbẹ́gbin lálẹ́ kàkéyìn ó tú ta ní lọ́mọ aláàfin àdáni ṣùgbọ́n ẹnìkan bá fa kẹ̀lẹ̀bẹ̀ mú padà àbí kun mú àbáwọn nǹkan tó jọ bẹ́ẹ̀ àbí bí àwọn tó yẹ pé ṣe wọ́n máa ń jọ ọmọ ṣe eruku eruku kan bá sáré gbámú rẹ̀ lọ àwọn nǹkan tó bá jọ báwọn àwọn àáfàá wa ní kò sí nínú nǹkan tí ó ba ààwẹ̀ jẹ́ a gbọ́dọ̀ gbọ́ gbogbo eléyìí yé dáadáa jẹ́mọ̀ ẹ jẹ́ ká dá dúró báyẹn pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run episode ten a tó máa tẹ̀síwájú àti lẹ́písòdù mẹ́wàá ò lè tó wa àìbọ̀sọ̀rọ̀ yìí ti kan àìbọ̀sọ̀rọ̀ zakatuli fitir àìbọ̀sọ̀rọ̀ àwọn àdájọ́ míì tó tún jẹ́ pé láàrin jèdò làlátìlè kọ́dírì so ìwọ̀nba tó lọ́nà bá ní ká lè sọ episode nine lọ parí ẹ̀dí àpàdé episode ten kọ́lọ́nkọ́ gbalẹ̀ subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.